عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرت بتشريد المساجد أخرجه أبو داود وصححه ابن حبان وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي أجور أمتي القذاة يخرجها الرجل من المسجد رواه أبو داود والترمذي واستوعبه وصححه ابن خزيمة وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل sílẹ̀. wọn fẹ́ ọ̀hún ìtọ́ wọn bá yọ lẹ́nu báyìí gbogbo gbàtúrà ti tẹ́ bá fẹ́ tọ́ lọ́pàá ti tilẹ̀ lẹ̀ yàrá rẹ̀ ìtura ti tẹ́lá kọ̀kọ́ yóò tọ̀ yóò tọ̀ tìrẹ lẹ́tọ̀ wà á ti rán lọ́wọ́ wá ọmọ ọ̀gbẹ́ ọkọ̀ máa ń fi ọ̀wá ìtọ́jú wálẹ̀ tó fẹ́. gbogbo ẹ bá ti di tó ọmọ láàrin gbogbo ẹ. wọ́n tó bá kú ipò ní ọkọ̀ ẹ̀mẹ́yìn rẹ̀. àwọn àti sinmi ti wá táwọn ti hàn kejì ti sọ fún ọ láti kì í tẹ̀sẹ̀ àyàfi dábàá rẹ̀ ẹ̀gbọ́n yà tẹ̀sẹ̀ àwọn àdéhùn ilé ìtọ́ka sí wípé títí tọ́ fún ọ láti ẹ̀sẹ̀ rẹ̀ ìwọ̀n tó pa ẹ̀sẹ̀ yẹn rẹ̀ nípa kò lálẹ́ kò dẹ́sẹ̀ àyàfi tá a bá kú mẹ́lẹ̀. eléyìí ló fi ìyàtọ̀ ẹ̀rọ náà làwọn ọ̀rọ̀ nípa ipò gan-an láti òṣìṣẹ́ tó ń gba ẹsẹ̀ ní kótó fi máa wò àbí kò ní dẹ́sẹ̀ àti tá a bá kú. àwọn kan nínú wa wọ́n ní. kọ́dà tó tó ti kọ́ àbò ẹ̀sẹ̀ ẹ̀ bá ti fìdí ṣe tọ́ka sí. ṣùgbọ́n tí ó pẹ̀ ẹ̀sẹ̀ yẹn rẹ̀ ká bàbá kò kọ́ ẹ̀sẹ̀ yẹn ti dáná. àwọn fẹ́ẹ́ ti sọ ẹgbẹ́ rárá ìfẹ́sẹ̀ àyàfi tá a sọ. a sì mọ̀ pé nínú àdéhùn kan tó ti síwájú wọn àdàbí ọ̀sọ̀rọ̀ máa lò àlùsọ̀lẹ̀ ọkọ̀ fún aláàtútọ́ sí àlùkẹ́lẹ̀. wọ́n ti kọ̀ fún alátìtọ́ sí iwájú wọ́n kọ̀ fún alátìtọ́ sápọ̀ ọ̀tún wa wọ́n ní olùgbàdá alátìtọ́ kọ́ àwọn àtúnṣe apá òsì. Ṣèlúgbọ́n tó sàlàyé fún akéwì ẹ̀ máa ń kí ọ̀rọ̀ àtìtọ́ wa wá kó tu sápọ̀ òsì ní abẹ́ àtẹlẹsẹ̀. Eléyìí tó túmọ̀ sí wípé níbẹ̀ yẹn kì í fẹsẹ̀ ní kíkà tó tọ̀ ìfẹ́ tẹ̀lé kíkà tó nígbà tá à ń kírun sábẹ́ àtẹlẹsẹ̀ wa ṣùgbọ́n àdìsí eléyìí fi hàn fífi ká tó sínú mọ́sálásí kọ́ ẹsẹ̀ ni ṣùgbọ́n tí ọ̀pọ̀ ẹsẹ̀ yẹn rẹ òun náà ni báàbò mọ́lẹ̀. ṣé àdìsí alákòókò àtàlù yẹn níbi ló tọ́ka sí wípé tí èèyàn á kírun tí ìtọ́ bá wá wá tó wá ti sí apá òsì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ ọ̀dẹ́dẹ́. yàtọ̀ sí ẹni tó wà mọ́tíláṣí sí èsì bóun kírun tó wà tutọ́. ní àdéhùn alákọ̀ọ́kọ́ òótọ́ àti bí ẹni tí ń kírun tó bá wà fún tó wá ti lè tú sápá òsì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ ọ̀dẹ́dẹ́ ṣé àwọn àtọ̀kẹ́ àti tẹ̀lé yìí ọ̀n tọ́ka sẹ́ni tó ń wà mọ́tíláṣí sí èsì pé ńlọ́wọ́ àtúntò sínú mọ́sálásí ńlọ́jẹ́sẹ̀ apákan náà olùsọ̀sọ̀ wa wípé tó bá jẹ́ pé ọba ń kí ọ̀rọ̀ tí ìtọ́ba wa tó tún sápọ́ọ̀sì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀rẹ̀ ọ̀tẹ̀tẹ̀ tọ́ba tí wà nínú láti tọ́ba wá sí ìdíkọ̀ sí ọ̀rọ̀ tọ́ba tí sínú láti ẹ̀sẹ̀ ìdíjọ́ parí ọ̀rọ̀ náà ìkòkò kalẹ̀ apákan náà olùmọ̀ ti sọ yìí pé. kò sí ìyàtọ̀ láàrin àdéhùn kínní àti kejì nípa pé ẹni tó wà ní mọ́sálásí tó wá sílé tutọ́ ọ̀dẹ̀dẹ̀ ọba àwọn ẹ̀kẹ́wọ̀n ọba àwọn ẹ̀kẹ́wọ̀n. ṣùgbọ́n àdéhùn ìsára kọ́kọ́ fi hàn yí pé ní tí ọ̀dẹ́sẹ̀ ẹni kó lè ọba ti yàtọ̀ tó ń ta ó sì tutọ́ sínú wọn láti òsì tẹ́tẹ́ àyàfó ògbó mẹ́lẹ̀ lẹ́sẹ̀ yẹn kó parí. القاضي عياض رحمه الله الباش إنه الملك حديث والرجل شر لك وصحيح الإيمان مسلم ربني إكمال المعلم ترى وفترة الفوق وهنا ترى الإمام النووي رحمه الله تعالى والسلولي تعالى بشرف صحيح مسلم منه القاضي الرياضي كل من له من علماء مالكيه àwọn sọ pé إنما يكون البصاق في المسجد خطيئة إذا لم يغسل. تتوت مثلا òní jẹsẹ ẹ bá ti lè wí sáájú àyà àti kéèyàn bá kù mọ́lẹ̀ ilé ìtọ́jà pàtí nígbà tí fún àwọn àdúrà tó àti pé ẹsẹ̀ yín tó bá kù mọ́lẹ̀ ló tó parẹ́ حديث النبي صلى الله عليه وسلم القول الرياض أو أنت في ذلك àyàfi ẹni tí ọba kò fi ẹ máa lẹsọ tẹsẹ ọ̀rọ̀ tí kọ́ ti sọ yìí wọ́n ní kọ́ ti tún sọ pé téèyàn bá gba lérò láti kó má lẹ ọ̀tẹ̀sẹ̀ ọ̀tẹ̀sẹ̀ ṣùgbọ́n ló o ló ìlànà àwọn mọ́sálásí tó ti gbé èké àtòkúta lọ́wọ́ àtàlẹ̀ ìpẹ̀lẹ́ àtàn òkúta wọlé ràdó lórí ẹ̀ lórí títí tó fi di gbogbo bàtà ọ̀dùnmọ́ ńláńlá yìí sọ̀rọ̀ fún òbí máa twenty twenty four rẹ̀ wọ́n àti ọ̀dà ní wọ́n àti ọ̀dù wa wọ́n máa wà láyé òṣùwọ̀n ọ̀fẹ́ tó ọ̀rọ̀ wa àwọn kan ti wáyé lórí àti ìgbé kọjá àti níbi tá a ti lè sára kí lọ́la yìí sọ wà fún wa. Ìrìn àwọn ọ̀sùn yìí ni àwọn ọmọ bá wọn kọ́ láti àwọn ọmọ kíláàsì wọn ní àwọn àwọn olùmọ̀ tó pọ̀ tí wọ́n ní mà nípa àdé irú kọ́ńdé ìyá sọ ìlà ọ̀nà sọ. tí tuntun sí wọn kíláàsì ti tẹ̀ nípa tí wọn lọ kíláàsì àṣọ ọ̀hún kọ́ máa lọ tó kíláàsì wọn lọ ọ̀hún. tí tuntun sí wọn kíláàsì ti tẹ̀ àyàfi ṣé ọ̀rá lè tẹ̀ wọ́n ṣé ọ̀rá bọ̀ wọ́n lẹ̀. gẹ́gẹ́ bí àdéhùn sí ìmọ̀ ahmed àti ọ̀rá nígbà wa bó ti ṣe tọ́ka sí láti ọ̀dọ̀ àbòkù àbòkù máa ونبي محمد صلى الله عليه وسلم وني من تنخع من تنع من تنعق في المسجد فلم يحصله فسيئة gbogbo ẹni wá tọ́jú náà láti tí òògùn máa lè oṣù tẹ̀sẹ̀ o fẹ́yìn dáfẹ́ náà kó fàkàtà náà tó bá ti kó má lẹ̀ tó ti lára. lẹ́tìmọ̀ tí kò ní jẹ́sẹ̀ àti tí kò bá kò má lẹ̀. bákan náà àdéhùn àkọ́tọ́ rọ́bí ìwọ̀n máa ń tọ́lá ìwọ̀n máa ń sè tọ́lá náà sọ̀rọ̀ bá rẹ̀ sílẹ̀. وقد وجدت في مساوي أمتي أن قاعة تكون في المسجد لا تقل lórí nínú tó dẹ́ṣẹ̀ lórí àwọn àlùmọ́ àmì títú tọ́ sínú mọ́sálásí láì wọlé. títútọ́ sínú mọ́sálásí láì bò mọ́lẹ̀ eléyìí fi hàn pé àìbò mọ́lẹ̀ tó sọ di ẹ̀fẹ̀. eléyìí náà ti ní àkọ́yé àwọn aṣáájú arére wípé wọ́n kọ́ ibi tá a bá tutọ́ sínú mọ́sálásí tá a bá bò mọ́lẹ̀ ìyá ọ̀dẹ̀fẹ̀. gẹ́gẹ́ bí sẹ́rí ìlú mọ̀tò ó ti ṣe kẹfà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Abu Umayda ibn Jarrah. ní sàbẹ̀yìí فيه أمين هذه الأمة تنقم في المسجد ليلته واشتطت المساجد لا ليجوك فنسي أن يدفنها وأتى بلحظة ملك حتى رجع إلى منزله إلى منزله في كتاب صلاته وقراءته فأخذ شعلة من نار وأم وأمينة wọn ní òye náà wọn mú lọ́wọ́ wá sí kíláàsì wọn bẹ̀rẹ̀ sí ní wá wọn bẹ̀rẹ̀ sí ní wá bí wọn tọ́ sí wọn wọn kú òlé wọn wá bí wọn tọ́ sí títí wọn fèrè wọn sì kú má lẹ wọn ní alhamdulillah wọn mọ pé gbogbo ẹ̀yìn bọlọ ẹ̀yìn tó lọ tó tẹ àríyá خطيئة الليل حيث لم تكتب علي خطيئة الليل tí wọn kọ lẹ́sẹ̀ lèmi lórí lálẹ́ tí kọlọ ní kẹrin tí wọn fi bò má lẹ ilé ìlàgbọ yìí àwọn aṣíwájú wa lè ibi tó bá tọ́jú wọn bá dé tó bá bò má lẹ nàná rẹ ọjọ́ ẹsẹ̀ mọ́tò bá ti bò má lẹ ọjọ́ ẹsẹ̀ ilé ìjọba ti ṣe jẹ wọn ti láti dẹ́gbẹ́ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ ní àná òkúta wẹ́wẹ́ ilé ìwòsàn sọ̀rọ̀. ṣé dọ́gba lérò ni pé káàpù mẹ́lẹ̀ káàpù ní ìpẹ́ káàpù kùtà lé lórí àbí dọ́gba lérò pẹ̀lú káàpù mẹ́lẹ̀ ni pé ìtọ́n ìtọ́n káàpù ìtọ́ wà kálọ̀ kàtìkà èrò ọgbà lérò náà ká ká pé lórí. ní pé tí ó kàn nínú àdéhùn ni pé ibi tó wà náà lẹ́kùn náà ní máa kú ìpẹ́ ibi tó wà lọ́dà rẹ̀ síta ìta ẹnu ara rẹ̀ àdéhùn ọ̀pọ̀ kàkiri ẹ̀kọ́ pọ̀ nínú àdéhùn yẹn nínú rẹ̀ onígbé mọ́tíláṣí ilé ọlọ́run bá wà ní gbogbo mọ́tíláṣí gbogbo bó tilẹ̀ kò kórí àyè àpọ́nlé mi àmọ́ fún alẹ́ láéláé àbọ̀rọ̀ fún alábòkù rárá. nínú fúnfún alẹ́ òun náà ní pé àbọ̀rọ̀ tuntun sí mẹ́. tí ọba tọ́ka tuntun sí mẹ́ ìjọ tọ́ka àtẹ̀lẹ́dẹ̀ sí mẹ́. èwo ló kó yẹn rírà láàrin tó àti kẹ̀lẹ́. tọ́wọ́ atọ́ka fún bẹ́ẹ̀ láàrin kẹ̀lẹ́ rírà fífún. Now méjèèjì ká fọkàn náà tó àwọn olùsìlọ́kùlọ̀ sílọ́ mọ́ kíláàsì náà. eléyìí ti túmọ̀ sí wípé bí a bá rí ẹni tó ṣe bẹ́ẹ̀ ẹ̀ka pàkíyèsí rẹ̀ kó tètè lọ da ìpẹ̀ o tó kù náà rẹ̀. sábà wá rí tó òfin tó burú kẹ́ni tó rí kóòpù kẹ́ni tó rí kókò yóò ti gba dáadáa rẹ̀ gẹ́gẹ́ bí adé tuntun bọ̀. ǹjẹ́ tí wọ́n bá kù dípò ẹni tó tu ṣé ìpẹ̀sẹ̀ rẹ ni fóun àbí kìí ṣe pẹ̀sẹ̀ rẹ fún kìí ṣe pẹ̀sẹ̀ rẹ fún nítorí pé ní tó ṣe kò sàtúnṣe rẹ̀ ìbàjẹ́ tó ṣe kò sàtúnṣe rẹ̀ àyíká tó fi lọ́mọ kíláàsì òun kúrò mẹ́ torí ìdílé ìgbà yẹ tí wọ́n ṣe wọn náà gba dáadáa rẹ ṣùgbọ́n kò jẹ́ ìtọ̀jẹ̀ rẹ bọ̀. sọ́wọ́ ayẹ ká dínà ìtọ̀jẹ̀ rẹ fún nígbà tá a mọ̀ kó téèsì kó wá bo nǹkan rẹ̀ mọ́lẹ̀ káwọn wá síwájú rẹ̀ bó mọ́lẹ̀ gbígbé bí wọ́n ti máa ṣe lọ ẹ ẹ ṣe ẹ kó kéde tọ́tọ́ rẹ̀ nígbà yẹn kékeré wà kó wá fọwọ́ ara rẹ̀ bó nítorí kó lè bàjẹ́ ìtọ̀jẹ̀ rẹ̀ bó. لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أنت تبغى لوdodo nígbà tó tó pé lódodo síwájú kó tó di fún àfẹ́ ọmọlàkejì wa ìlú dáadáa táwọn náà fẹ́ kó yàrá wa babalábẹ́dá ẹ má bàjẹ́ kó ìtọ́sẹ̀ sí rẹ̀ tọ́ba wa tàbí dé lọ́nà òyìnbó. bákan náà nínú ẹ̀kọ́ tá a lè kọ́ mẹ́ o ní wípé mùsùlùmí ó ní àìsọ̀ká lọ́dọ̀ ọlọ́mọba ọ ó ní àìsọ̀ká lọ́dọ̀ ọlọ́mọba ọ. ayé eléyìí mú lára wípé títútọ́ fún mẹ́tíláṣí ẹ̀sẹ̀ tí ìbá ti kíga kí àyè mùsùlùmí ga púpọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ní ọba ti mọ lórí pé ẹ̀ṣẹ̀ lásán ọba ti mọ lórí pé ẹ̀ṣẹ̀ lásán nítorí wípé ìpàbùkù kàǹkàn sọ́dà bíi ká tútọ̀ sí ọ̀bẹ ẹ̀sìn ọ̀bẹ ẹ̀sìn torí bí tó tún kẹ́yẹ́ ìlọ ọlọ́run rẹ lẹ́dàá wa tí ò bá wá ti gíga dípò rẹ ga hàn ah, sàtífíkẹ́tì wọn máa já fún. ṣùgbọ́n ọmọ ẹni ẹni tó ti bẹ́ẹ̀ tó ń bí látàrí àtúnṣe ni látàrí àìmọ̀ni látàrí ìgbàgbé ni ọ̀gbọ́n látò àpẹẹrẹ ìnàgbéna ọmọ ọ̀pá láti ti fi ẹ̀kọ́. eléyìí túmọ̀ sí wípé ìkẹ́ ọlọ́run ọba ń pọ̀rọ̀ àánú rẹ̀ ti borí ìbínú rẹ̀. tó bá ti fi bẹ́ẹ̀ ṣe máa kájú nù táwọn ọmọ táyọ̀ fẹ́ẹ̀ máa gbó òfin jáde ní gbígbóná gbígbóná ọlọ́lọ́mọ èèyàn fẹ́ẹ́ ti bẹ́ẹ̀ lórí náà ṣùgbọ́n àná ọlọ́run bá wọn ọ̀pọ̀ wọn ní ẹ̀sẹ̀ ni ẹ̀sẹ̀ yẹn kì í pẹ́ tí ó parí kọ́dà náà ẹ̀gbà wa mi tún sọ wípé rárá o èkó ní dẹ́sẹ̀ àyàfi tí ọba o eléyìí jẹ́ nínú òfin ọlọ́run bá àdéhùn tuntun tọ́ka sí pé ní ìrọ̀lẹ́ ayé ìta wáyé oríṣiríṣi àwọn kan ló fẹ́lẹ̀ náà tó tako ohun tí ìlànà bẹ lórí rẹ̀ níbẹ̀ rẹ̀ náà nínú rẹ̀ náà ní fífi mọ́tíláṣí ta ẹ̀ máa rà ṣíṣe ọ̀sọ́ sí mọ́tíláṣí nínú owó sí mọ́tíláṣí tójú àmì kíkọ́ àtàkùn sí mọ́tíláṣí wọ́ọ̀kà torí mẹsàlásì tó ń sọ fún ọtí tó fún ìwọ̀n ìwọ̀n òfúlọ̀ rẹ̀ pẹ̀lú sìmẹ́ntì mẹsàlásì tó ń sọ fún ọtí tó fún ọ̀tẹ́ nìsín lásọ pé rọ́ọ̀tì àbí káfẹ́ mẹsàlásì tó ń sọ fún ọtí tó fún òkúti lábẹ́ kìkì òwúrọ̀ eléyìí òfin àwọn ayé pé mẹsàlásì ní ìgbà ọ̀nà tó ti fi bá wọ ọbẹ̀ ọkàn èèyàn ń rìn èèyàn máa tẹ̀rántí ọlọ́run èèyàn mọ ìpínlẹ̀ ayé yọ ọjà máa tẹ̀sán kí èèyàn ti sẹ́bí ti rọrùn lọ́jà. torí ẹ̀ náà fẹ́ sọ̀rọ̀ kó tutọ́ sí mẹ́sàlásì. bọ́ọ̀lù lórí kan mọ̀ pé lọ́rọ̀ wò láti fọ àwọn alórí. tutọ́ sí mẹ́sàlásì pé kí ni tí ó wà á rí nígbà tí ìdíkó ẹ̀dá o. tó nígbà bẹ́ẹ̀ ti sọ mẹ́sàlásì dáa yóò wáyé bí mọ́tà ti wà tẹ́lẹ̀ ó ń pè kéde kankan tó jẹ́ pé yọ yọ rẹ̀. ìdí nù sẹ́yìn kankan ti ẹ̀fí bọ́ sókòtò tó lọ sọ ìyẹn mọ́tíláṣí. sínú sí àtúnrà ìtàgé mọ́tíláṣí nígbà yẹn pẹ̀lú gbogbo òde. ó sì gbé tọkàn ìṣòro awádìí kan ní inú ọmọ sókòtò ọ̀tọ̀ rẹ̀. síbẹ̀ gbé ní kíláàsì ibi tẹ́ ẹ gbé dé lẹ́yìn tó bá bọ́ sòkòtò ní tó lóun tọ́ sí orí fúlọ́ọ̀ tí wọ́n ti pẹ̀lú símẹ́ǹtì àti kínní ó gángan alára gan ìtọ́ wọn kò fẹ́ sá padà ṣe kí n tọ́ yìí táwọn yẹn tún bẹ́ẹ̀ ní kíláàsì à ìtọ́ ń gbọ́ sá padà ilé ìtẹ́ àdéhùn àdéhùn mi tún wá wà láti ọ̀dọ̀ ẹ̀rẹ́ fìlẹ́ bá ولا محمد صلى الله عليه وسلم وإلا تقوم تكون الساعة حتى يتباهى حتى يتباهى الناس بالمساجد وني أمر من بذلك في إمام الترمذي ابن خزيمة رضي الله عنه النبي محمد صلى الله عليه وسلم وني بذلك يا مؤمنون síwájú kótó di fáwọn èèyàn máa ṣe ìgbéraga síra wọn nípa àwọn mọ́tíláṣí wọn wọn máa ti tètè báyìí síra wọn ṣé mọ́tíláṣí ti ń tutù wa wọn ni ẹlọ mú tèpọ̀ wá tutù lọ wọn sì lọ mú tèpọ̀ wá bí nǹkan yìí ẹwọn ẹwọn lẹ́ǹtà brẹ̀ wọn bàbá ẹ̀ fi wọn ọ̀yẹ̀kọ́lẹ̀. ẹ̀sọ́ dín ẹ̀mí pààrọ̀ tẹ́kù tẹ́kù kan ni ó tún wà ẹ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ níta ẹ̀jú nígbà tó bá wọn bẹ́ẹ̀ náà ẹ̀sọ́ tó ti ti ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ láti sàlẹ̀ lókè ń dúró lórí ara wa wọ́n tún wà ìdájí tiwa ti mú mo sọ fún ọ pé pé ókè títí bá tutù wa lọ́bẹ̀rẹ̀ àyè má mú tọ́jọ́ tó wá dà sí lọ. bẹ́ẹ̀ làwọn èèyàn máa ṣe ẹ́rì kó ti ń tẹ̀lẹ̀ kí ẹ ti pẹ́. wọ́n mọ̀ wá kojú di mọ́sálásí kan nítorí mọ́sálásí mi nígbà tá a sì mọ̀ kọ́nà ọba wa ti sọ òdodo fún wa ó ní wa anna al-masajida lillah gbogbo mọ́sálásí tọ́lọ́ ọba rẹ̀ lè di làǹfà wa kò tọ́ kẹfì tẹ̀síwìrò mẹ́tẹ̀ tẹ̀síwìrò tó wà ní òdì làǹfà wa yẹn fún afẹ́ sọ̀tẹ̀ ní kékeré bí wọ́lẹ̀ kẹ̀kẹ́ wòlẹ́ ọmọ kékeré fún yìí sọ pé mọ̀sáìdì ṣe mọ́sálásí kékeré àwọn òbílà torí kò sí mọ́sálásí kékeré gbogbo mọ́sálásí kọ́ ọlọ́run bá wà ní kó ló sọ pé ilé ọlọ́run bá kékeré torí ẹ̀ ìgbéǹde àkúyàmù ní dé síwájú káwọn èèyàn kí wọ́n tó máa ṣe báàlì síra wọn wọ́n máa ṣe kùkẹ́ nípa ọ̀rọ̀ àwọn mọ́sálásí wọn mọ́sálásí ti wá dáa tuntun yín lọ mọ́sálásí ti wá dáa tuntun yín lọ ọ̀pọ̀ tó ń bẹ lára mọ́sálásí wọn lẹ́gbẹ̀ẹ́ gbogbo lẹ́yìn ẹnìkan fẹ́ kọ́ mọ́sálásí yóò wá pẹ́ lẹ́gbọ́ra gbára wọn ti wà ní kíláàsì tìyẹn rí wọn láwọn kan ti wá bẹ́ẹ̀ wọn láwọn fẹ́ wọ fẹ́ tó ń láyà láyà wọn sọ pé àwọn tó rà lábẹ́ òkú wọn ti tó wà lẹ̀ tó ká wá òkú fọ́ọ̀n wọn ti fáwọn mọ́ọ̀kì yẹn tó ká fi bá àwọn ilé ìwòlá ó ti kà àdá ògiri mẹ́rin tó kẹ́sì sẹ́ẹ̀dì ìwòlá kí ó là kẹ́ máa kí ọ̀rọ̀ kí wọ́n á lọ. so ó túmọ̀ sí pé àyà ẹni wọ́n kọ́ mọ́tíláṣí mi ó lè bẹ́ẹ̀ tó tà sí yẹ wọ́n lè pa yẹ. ibi tí wọ́n ti ń kọ́ lọ wọ́n ti lórí pé àwọn bíi ìta wọn ti ó lọ́nà fọ́ọ̀mù ọ̀dà tó ẹ fẹ́ sí ẹ wọ́n tún lọ mọ́ọ̀dì oríṣi nǹkan mi tí wọ́n tún ṣe bẹ̀. wọ́n tún láti lẹ̀ fún pákó bẹ́ẹ̀ o kò sí kátẹ́wọ́ wọlé kò sí kójú ọ wọlé o tí wọ́n bá tún já nínú ayé òṣèré eléyìí mọ́. ìwọ wọn ń ní ìsìn ẹnu alumíníọ̀m tí ó tún gba gíláàsì wọ́n ti fi iná wá gbà pé o gbogbo ẹ̀rọ àwọn àti wọ́n kíkà kílẹ̀ kù èsì ẹ̀yìn ọ̀rọ̀ àrí ẹ̀tọ́ wa ta ẹ̀tọ́ wa tọ̀ ẹ̀rí yà mọ̀ mọ́ tó wé bẹ́ẹ̀. wọ́n ti lọ sí láti fún gbogbo o gbogbo bá ń lọ o wọ́n àwọn ọkọ̀ wa olóyún wọn máa ti ṣùgbọ́n wà lè ṣe láti gbà kéèké yìí tí mo ti láti fi ń jẹ́ kíkọ́. Òun náà ní pé kó sọ wa níbi òjò kó ní ọmọ àwa dàgbà jẹ. Kó sọ wa níbi ìdí burúkú tí máa fẹ́ tí òun ní kálí kálí kọ́ àjẹ́ òun nígbà dàgbà jẹ. Ilé ìkókó nọ́mbà tó ń sọ wọn Ó lè bá àjẹ́ pé ìgbà tó bá wà nínú kíláàsì náà atẹ́kùn ń jáde òjò ń rọ̀ ní kíní kan kò ní sí ọkọ̀ òdì pọ̀ tẹ̀. àwọn àti wá kọjá lẹ́kùn ilé yẹn àti wá wọ lẹ́kùn ìgbéraga lẹ́kùn òkè lẹ́kùn ti báàrí bóòlù ẹ̀kọ́ láti ti ń ṣe é ní lọ́dà láti dúpọ̀ ẹ̀rọ sọ fáwọn òṣìṣẹ́ wa. wọ́n mú kọ́ tán wọ́n mú ọ wá àti ọmọ tí ó kàn dáadáa wọ́n mú gbogbo nínú wọn kàn kí ó sì yẹ àbí kí wò tún dáa mọ́. tó máa ń lọ òdílé yìí wọ́n ní wọ́n jẹ́ àmì kan nínú àmì jíjá àbí àlẹ́gbọ̀n Muhammad sọlọ́lá àdìwà àdìwà sẹ́lẹ̀ nítorí pé wọ́n sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kódà kò yé máa ṣẹlẹ̀ lórí rẹ̀ làwọn olùmọ̀ tí wọ́n kọ́ nípa àṣọ ọ̀tún sáà. àwọn àmì ìgbéga ìyáàmù wọ́n ti kiri náà wọnú rẹ̀ ṣùgbọ́n òun jẹ́ من أشراط الساعة الصغرى مما هو عم يجينا القيامة هو عم يجينا إنه ليه واحد àyè ká ti ayé nìkan ọkọ sẹ́yìn pé gbogbo yẹn lágbàlá ayé wa ò sí mọ́tàdì ọlọ́dà tó lè láyé. wọ́n ti kọ́ mọ́tàdì kan sí Morocco lẹ́yìn tó ń pe gbogbo yẹn wá sí a ní tí wọ́n kó sínú rẹ̀ kọjá àtúntò bọ́ọ̀lù tó ní sáyẹ̀nsì tẹlifíṣàn lẹ́gbẹ́ ní mẹ́tíláṣí tóbi tó tóbi tó tó bá fẹ́ máa ní ìmáàmù tí ń kírun fún ẹni tí wọ́n bá kú lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀ àdínú tẹ́lẹ̀ bá. ẹ̀rọ tó délé yẹn ti di shopping complex ó ti kú mẹ́tíláṣí. àti mẹ́tíláṣí tó ti kú wọ́n ti ṣebí kọ̀mpútà náà ní tí wọ́n ti tẹ báyìí yóò yíra rẹ̀ ẹ̀rọ ojú sọ́mà tí wọ́n ti tẹ yóò tún bóra rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àtẹ ti lẹ̀ fún un. ògbóró àwọn yẹn ògbóró àwọn yẹn wọ́n bẹ náà ní ìgbé dàgbéyà. ìwà àwọn mọ́tíláṣí mi kọ́ ti gbà pé ìrùn rẹ̀ ó ti di wẹ́yà wọ́n ní kọ́ wá wọ́ mìíràn kan ní o fún ìgbésí ìka láti fowó dára wọ́n wá wo ìfẹ́ ìyẹn náà ti fi àpèkè ẹ wo bí wọ́n ti tu tu wọ́n ti tu àwọn ọ̀dọ́ ni wọ́n ti tu ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní pẹ́ẹ́sì ní kéèké. àwọn àtẹ̀tẹ̀ ń gbà náà ọmọ kíláàsì yẹn ọkàn òdì sí lára àtàwọn ìdáǹtọ́ akíọ́sàdọ̀ kiri àwọn ìyẹn bá dúpọ̀ sí ẹ̀rí sẹ́yìn ọ̀yẹ́ títì wọ́n tó kírun tán. ṣé làkọ́díjà kùn ni wọ́n kọ́ ni tàbí làkọ́dẹ́ gánà wọ́n fi làkọ́díjà làkọ́dẹ́ ká. ọwọ́ ọ̀ṣọ́ wọ́n máa sí kò sí bó ṣe lè gbé bóyá ọmọ àbí ọ̀sẹ̀ kìíní kan tó kírun bó àwọn ọbẹ̀ tọpọlọ tẹ náà nílò ọbẹ̀ ẹni tó kàn pé ah maṣẹ ṣé jìnnì àríkà àrílà kan ṣe kọ́tò ó kàn ní àbí náà lọ́ba tó máa tẹ̀lé ẹ̀dẹ́ ẹ̀tọ́ àti ìwé tó ṣe kẹrin ẹ̀tọ́ kọ́ kalẹ̀ láti ẹ̀ka rẹ lóṣù àbáwọn kan ẹgbọ́n kan lọ kó kọ lóríṣiríṣi báwo kọ ọlọ́ọ̀dẹ o nàìjíríà lè mi tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n kan lọ kọ lóríṣiríṣi ní wọ́lọ́ rahman malik odo sẹlẹ mọ́kùnrin wọ́n ta tó bẹ̀ títí tó fi tójú ní òkè kan tó ṣe é gbé wàá tẹ́lu ọlọ́ọ̀dẹ tó ti wà kí ayé àwọn àlùmọ́ kà èyí tó ń wá ẹ̀kọ́ dájú wá ní dábàá máa ṣe bíkú lórí rẹ̀. mẹ́rin omi tó tẹ̀ máma ọkọ̀ sẹ́gbẹ́ kan pé orúkọ àwọn mọ̀lẹ́kà sọ́lọ̀ ń dá nínú àkùrán. ṣọ̀kílẹ̀ ọkọ̀ ọpọlọ rẹ̀ tí wọ́n ti máa ti bírè àwọn oníkà ṣe ìtìràfíì wà náà àkùrán. sáwá ọwá tó àwọn àkọ́kọ́ ní ìtìràfíì ọ̀wá náà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ súra ẹ àyà wọ́n lè gbé àwọn ọmọ tó lọ fún ṣètò ọ̀nà àlùrá ni àdúgbò ọkọ̀ àwọn ṣéwúṣéwú tó wà láyé. Àwọn ọkọ̀ àti àwọn àṣẹ òtọ̀rí kọ̀ tó pẹ́ àṣẹ òtọ̀rí kọ̀ tó tẹ̀lé àwọn ìrọ̀lẹ́ ayé ìfọ̀n náà kọ̀ ọ̀pọ̀ náà máa wò ó títí sí ìwé ẹ̀rọ ẹ̀rọ títí sí ìwé ọ̀pọ̀ òkúkọ̀ sí ìwé á wọ́n jà bàbá báyìí. wọ́n ti bó ti máa fi hàn ní ó ọpọlọ ló ti kú òsì wípé ilé ìjọsìn la wà yìí. ìrẹ́ náà ìgbésẹ̀ yìí àfihàn ọ̀sẹ̀ fọ́ńpẹ́ nínú ìtẹ̀lé ìlànà àwọn tó síwájú wa nínú sínà wọn. wọ́n dájú pé mìjọ́rìtì wa àwọ̀ ṣọ́ọ̀ṣì rẹ̀. ìlànà tí wọ́n sọ nǹkan bọ́ bẹ́ẹ̀ náà ìgbà bọ́ọ̀lù lọ bọ́ bẹ́ẹ̀. náà ẹ̀ náà gbogbo wa sọ wá sáré wọ bẹ́ẹ̀ tòun lè fi mú nǹkan ti kí lọ fẹ́ mú. bọ́tà àwọn kan tó ṣe wọ́n ti wọ̀ ó ti ṣe é ti kẹ́ni tí ó wọ inú orí lọ́ọ̀kan rẹ̀ sẹ́wọ́n á lọ́ọ̀kan kí ẹ̀rọ rẹ̀ ẹ̀rí tí a wọ́n ṣe tí ó ti rìn nítorí kó lè bá ọkọ ọpọlọ àwọn tí máa bọ̀ ìlú rẹ̀ kọ́dà ẹlòmíì ti ń ti modify wọn ti láti ti ń rẹ̀ bọ́ sọ̀rọ̀ ayé ìsìn ti lajú kọjá látàtẹ́ nílẹ̀ ó lè kọ́ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀rù lọ́sọ̀ọ́ ah sí ẹ̀wù láì ẹ̀wù yẹyẹ sí ọ̀rẹ́. torí délé nínú àmì gbẹ̀dẹ̀ àfihàn òun náà nìkan máa ti lọ́síláṣí lọ́sọ̀ káwọn á máa ṣèfà síra wa lórí ẹ̀. kakọ̀kọ̀ ga kakọ̀kọ̀ ga tó yọ kàkàkàkà yóò fẹ́ tó ilé alájà mẹ́rin. ilẹ̀ ẹ̀dẹ̀ nìkan nípa ètò ìgbọ́n kírun ní kò sí àná ètò ìgbọ́n ó sì àjàkẹ́jù àjàkẹ́ta àjàkẹ́rẹ́ láà gbogbo ẹwà gbàyàwó wọn náà mọ awo ọmọ wo mi tó dé àjà ló láti fi làló ti bọ màṣọ ọmọ mọlẹ ti rí rẹ ọmọ wo báyìí kó màṣọ ọmọ ọlọ́pàá wọn tẹ ẹ gbogbo àwọn àwọn ìmáà tó bá ti kékeré kékeré sókè lọ́rùn wọn àkọ́kọ́ àtúrẹ́sì wọn ti akọ́tò kẹsíbì wọn kún lọ́dà tó fẹ́ àtúnṣe wọn kún lè lọ́dà tó àwọn ẹ̀ka ní fàlẹ́ náà lọ́wọ́ ẹ àwọn àtẹ̀sọ ti sẹ́yìn báyìí báwo ni wọ́n pè pọ̀ ìjọ mọ̀ ìjọ mọ̀ fọ́kọ̀ lọ lọ tó fà á lọ torí ẹ ilé ìfẹ́ nínú àmì ìgbìmọ̀ àwọn ìyá. ọlọ́run ọba wa kí kíkẹ́ kọ́ mọ́tíláṣí kalẹ̀ o kí lọ́sọ̀ọ́ torí dẹ́yìn dẹ́yìn ọlọ́run ọba fẹ́ nítorí wọn bá fẹ́ kó náà ní kẹ́ sọ mọ́sálásí jì pẹ̀lú títẹ̀lé tiẹ̀ ẹ jẹ́ kí mọ́sálásí kọ̀ máa rí oníkẹ́ máa fi lọ́nà ẹ̀ tó wọn bá fẹ́. títí bá kọ́ kalẹ̀ tí wọ́n kọ́ kalẹ̀ láti ṣe pé kí ìjọba kọ́ kalẹ̀. ẹ̀yin ẹ̀ máa wá mọ́sálásí wá tó ń tó wọn fẹ́ fún ìdí nu tó fi jẹ́ kí láwùjọ tí àwọn èèyàn ti mójútó ẹ̀sìn ní àwùjọ àwọn Yorùbá yìí wọn rárá ẹ̀rọ tó bá ti lè fi ó lè má wọ ìgbé sẹ́kù tí wọ́n wà fún gbogbo ẹ̀rọ adé ẹ̀rọ tó wọ́n ló bá ti nítorí wípé tí wọ́n bá gbé sára fún ìwà àrántí rẹ̀ ọkọ̀ kéré púpọ̀ nínú àwọn èèyàn nítorí pé wọ́n ti àwọn èèyàn sì ọ̀rọ̀ ẹnìkan wá ń sọ bí ẹ lápò àwọn akọ̀wé sáájú máa ń ra àdúrà gbọ́dọ̀ àdúgbò rẹ̀ fẹ́ fi ṣe competition pẹ̀lú àwọn kan ní àdìbá. ìpinnu òṣèlú ní gbogbo yẹn náà bá ti ẹ̀rí ọgbà tó àwọn òṣèlú bẹ ẹ̀yìn nílò fún ẹni wà láti fún ẹni ẹni ẹni lọ́la mọ́kànlá. pẹ̀lú lè má mú lọ jama ẹ̀yàn mẹ́wàá lè má mú jẹ́ ẹ̀yìn kọ̀ọ̀kan. ẹ̀yà kò tóbi tó náà àtàwọn ọmọ ọmọ láti mílíọ̀nù fún yín kẹ́tù bí ọ̀ tó túmọ̀ sí wọn lẹ́sìn rárá. onínáàtìkì lọ́pọ̀ jù mọ́tíláṣí tó ń kọ́ ọ́lẹ̀ fún àwọn àjà títa ló ti lè má mú mọ́tíláṣí tó ń kọ́ ọ́lẹ̀ fún àwọn àjà títa ló máa sàbá tẹ̀sí mọ́tíláṣí tó ń kọ́ ọ́lẹ̀ fún àwọn àjà títa ló lè là dáì yá lẹ́tọ̀ fáàlú dáríga ìbùsùnkọ́ ọwọ́ ṣẹlẹ̀ tó bá tẹ̀lé kọ́ńtà sí torí kí wọ́n fẹ́ rí ojú ọlọ́run bá kọ̀ wá tó sẹ́pẹ́rẹ́ wọ́n á ṣe bẹ́ẹ̀ nítorí kò lè jẹ́ sùn lọ́mọ ó lè jẹ́ ọ̀nà tí wọ́n máa gbà ládùúró àwọn kan wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ bá wọn kọ́ ọ́n ládùúgbò àwọn anáyẹ ọkọ̀ wá gbígbé ilẹ̀ ẹ̀dì fún wa. so àwọn ọkùnrin láti fi ń kẹ́ wọn rán kí wọn sí kẹ́nìkan jẹ̀bi máa ń lọ́jọ́ wá nínú yọ. tó yé tó láàyè kọ́ mẹ́tíláṣí kalẹ̀ fún bídíà kan máa ṣe lè má mọ̀ rẹ̀ ẹ̀tọ́ bí wa ẹ̀ta ẹ̀ nírọ̀ ẹ̀ta ẹ̀ máa lọ ṣe máa lẹ̀ ṣe wọn kọ máa kọ asọ̀dí asọ̀dàdídà lágbàá lọ gbogbo ẹ̀ máa kọ̀ ọ̀kan ọlọ́pàá yìí. Bíkọ́ kì í fi kí òun fún wa. Àwọn oúnjẹ títẹ̀ ká bí àwọn máa tí ó kẹ̀kẹ́ abẹ́rẹ́ tó bá bá láwọn ni wọ́n fún àdúgbò. Táwọn fẹ́ máa lo ọ̀ká sí yẹn láti fi máa kówó jọ kówó jẹ àwọn tí wọn ti ń kàtó wà táwọn fẹẹ máa lo ẹ̀kọ́ máa ti ojú òsì wọn máa ti mọ lórí gbogbo eléyìí náà ni wọn fi máa fẹ kọ́ nípa ti di ẹ̀sìn èèyàn nílùú ní kírun tọ́nà bí bí ẹsẹ̀ rẹ̀ torí délé àwọn àti báyìí ẹnìkan ọlọ́sílù kan wọ́n á ní kíláàsì tí màá wọ̀ ẹ́ máa ṣe ọmọ náà kú ló fẹ́ nílẹ̀ nílẹ̀. pé wọ́n mẹ́tàlì tí màá lọ wá lù kí wọ́n lọ kó mẹ́tàlì tí màá lù wá kéènì. kódà màdàrà tirẹ̀ ọkàn sábà kò ní. pé kéènì kí á lábẹ́ tó gbé ní ìdílé wọn. ẹ̀sẹ̀ máa ń sọ́kù ọ̀la láti dẹ́gbà òkèlè ìjọsìn mẹ́tàlì mẹ́tàlì òní ju mẹ́tàlì kan lọ. ó báyìí láwọn mẹ́tàlì ọlá tí bẹ kó kírun bí ó ti kó kírun bómi lọ pẹ̀lú iye bàbá rẹ̀. àwọn káàkiri torí bíúrúdì ike ẹlẹ́ yìí lọ́lọ́ láti àkété bíúrúdì wọn fi fún àwọn kíláàsì lọ́la. sẹ́wọ̀n nígbà tá a lè sọ wá ìṣẹ́lá ọ̀sẹ̀ pé irun kẹta bá ṣe wọn kíláàsì wọ̀nyí ó ti ń gbẹ̀rún owó rẹ̀ lọ́ta bá ké wò ní. sẹ́wọ̀n ìwé kíláàsì ẹ̀ ti wà ń sàlẹ̀ igi dẹ̀bí nù lóko rẹ̀ àmọ̀ lásán ní búlọ̀kù rẹ̀ ìpè lásán àtúntà wẹ́wẹ́ ní búlọ̀ rẹ̀ àjà rẹ̀ fún wa ewé ìdẹ̀bí nù. ṣébùtù tó bá rọ̀ ojú wọn omi ojú wọn kún un mọ́tíláṣí ṣé kí náà bá kórè àwọn bá kórè òkè báyìí omi ẹ̀rọ ẹ̀rọ ọmọ tó máa ta lórí ẹ̀ sọ́mọ bá wà ní ìlú. Gẹ́gẹ́ beautification àbí owó kan tó ná lójú omi ládàá. Bẹ́ẹ̀ làwọn olùwà ti sọ pé má lọ sí ṣe fi mọ́tíláṣí rẹ̀ lẹ̀ kó dáa tó ṣe dà lọ rògbé yìí wa ọ̀rọ̀ pọ̀ mẹ́rin tí wọ́n dá àdúgbò ti ṣe dà lọ ìgbọ́n tó ń lè fi ilẹ̀ tó máa kí wọn náà ẹ̀rọ lọ́wọ́ máa bọ̀ bó ń ṣe fi ilẹ̀ tó bá wọnú rẹ̀ ọmọ ara ti ní àpàdà sí ṣùgbọ́n bó ti wà lónìí tó bá ṣe ọ̀rẹ́ òkè lọ́nà ọ̀wà àti ìrẹ̀gbẹ̀ lọ́rọ̀ wọ́n náwó síbi wọ́n náwó síbi ọ̀rẹ́ àti ìrẹ̀gbẹ̀ ẹlòmí ó ti dùn sẹ́nu ọ̀ wá máa lọ bàbá ẹ̀ ẹ̀rọ kó mú i náà ni. tòǹtòrí di eléyìí báyìí àwọn ará rí ẹni tó lọ pọ̀ bí àwọn mọ́ọ̀kì yẹn tí wọ́n gbà á nípa tí wọ́n gbà ó lọ sọ sí ọlọ́ àìkọ́ làgbàdì àti ọlọ́wọ́ dáadáa ó rí. wọ́n lọ sí ibi tí fún àwọn yunifásitì àwọn ọmọ ẹgbẹ́ sì kọ̀ fún tùmọ̀ ẹtì yẹn lé lórí pé a ah, mọ́tíláṣí fẹ́ ti wa ah, wọ́n lè lọ́nà kínní kan ẹnì kó gbà sí yín kí ẹ kọ́dà ọ̀sọ̀ ìyàtọ̀ sáyé àwọn òkè ní mọ́tíláṣí ti wa àwọn òkè wá kílẹ̀ fún mi òkè tí yóò fi hàn wá báwo yẹn ti dà lóru àti báyìí ẹ̀ka bí wọ́n kọ́ mọ́tíláṣí wọ́n kọ́ òkú mọ́tíláṣí wọ́n wà ní wọn lọ sí àwọn special antidox wọn lọ sí wa lẹ́yìn náà wọn sọ ọ mọtàlásí bàbá yẹn kọ mọtàlásí bàbá yẹn kọ jáde ẹni tí wọn fẹ́ mọtàlásí bàbá yẹn kọ tòun tí wọn bẹ náwó lẹkùnà mọtàlásí wàá ní gbàgbé yẹn fẹ́ jùlọ abẹ́yẹ kúra bẹ́ẹ̀ ẹ̀ kúra ilẹ̀ fẹ́ o wọn wá yọ ọmọ ní sèyàn tó ẹsì yóò yóò yóò ní kékeré báyìí wípé àbẹ́ kulẹ̀ pọ̀ ìtura àwọn èèyàn kírun pọ̀ àbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́ náwó pọ̀ nítorí kí wọ́n lè máa pa lówó. irú rẹ̀ ló tẹ̀lé àti kọ́nà ọ̀gbọ́n náà wà especially àwọn alówó ẹja pọ̀ láti tẹ̀lé ilé wa pẹ̀lú ìlú náà ó dágbé alága náà kà ìwọ lọ tiẹ̀ náà ni o kọ́ ní tí mo sùn wọn náà gba ayé jẹ. àwọn òbí tẹ. sèyí wà lórí tó máa kọ́ dára ní ìrẹ́ nípa ọkọ̀ tó mi gbé à. omi tẹ bá tún tẹ́sí kò lè gbà yìí. nínú ọ̀rọ̀ àtọ́lé gbà yìí. àwọn ceramic ní ọ̀gá sílẹ̀ àti gbogbo àròkè ìwà òdòdó. nínú ilé ìlànà nílò ẹ̀kọ́ kíláàsì ẹ̀ sọ́ra. الصورة من الاعتبار المسألة إلى علوم الاعتبار وسائل الاعتبار وسائل الاعتبار مثلا أخوان رسول عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرت بتشييد المساجد أخرجه أبو داود وصححه ابن حبان á ah, àdéhìí gbà ọ gẹ́gẹ́ bí àwọn àdéhìí yòókù náà ni. Abdullahi bin Abbas ọ̀nà máa gbé orúkọ àti bàbá rẹ̀ ó pé gbà wọ́n rọ̀ anábìbà anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ọlọ́run ọba ọ̀pá mi láti bìtẹ̀sí ẹlẹ́mẹ̀tàdé pẹ̀lú kí n kọ́ mẹ́sálásí kan ga lóró kí n wá kùn lọ́dà ọlọ́run ọ̀bẹ̀ ń bẹ̀ ọlọ́run ọ̀bẹ̀ mi pé kí n kọ́ mẹ́sálásí kan ga lóró kẹtù kọlọdà òkè òkúra àdìsí yìí wọn tọ́ka sí wọn tọ́ka sí wípé nínú òṣèṣì àwọn Yahudi àti Nasara ẹni wọn kọ́ ṣọ́ọ̀ṣì àti sinagogo wọn tara òrùka yìí náà gbogbo ìtẹ bá rìn. ọkọ àná í ṣe ìgbà tuntun abẹ́rẹ́ ibi wọn ti ṣọ́ọ̀ṣì lọ́sọ̀ láti òde ìdílé nù wọn máa kọ́ gèlèmà gèlèmà ẹ̀rí ṣọ́ọ̀ṣì mi wọn kọ bá kọ ó lè ṣùgbọ́n kan ọkàn ló fi látàrí òun kàn wá tó wọn wá ti glace tí a ti àkọ́kọ́ sẹ́yìn bẹ́ẹ̀ o ìgbà tó kú ni o àti àtúntò yẹn kọ́ tẹ́ kejì glace àti àkẹta glace tó bá ti wá ní lọ́dọ̀ ọ̀kẹ́ ilé báyìí olóko báyìí báyìí ilé báyìí ẹ̀ka rí kan nílùú kan dèjì ládàá wájú ilé glace glace glace wájú ẹ̀jọ̀ báyìí wọlé lé àti sọ́ọ̀sì wo lélẹ̀ subhanallah ó dà ìlú kan sọ́ọ̀bù kọ̀ọ̀bù láti tó máa ń tó máa ń tó máa ń kó kàn án ráwọn létí pa àwọn ọkọ pa àwọn ọkọ pa àwọn ọkọ tó bá ti rí ilé kan tó mú ọ lójú náà sọ̀rọ̀ ní fún wa bẹ́ẹ̀ ó lè gbé bọ́ subhanallah ilé ìjẹ́ ìfẹ́sẹ̀ àwọn ọmọ wa àti òun ìgbésẹ̀ kan tuntun lọ́dọ̀ fún èyí ti nàìjíríà yìí nìkan o tí gbogbo àgbáńlá yẹn bẹ́ẹ̀ tó máa kọ́ tọ́jú wọn kọ́ tìrín tìrín ní. tọ́ ọlọ́run fi àtẹ̀sọ̀ máa tó lásòsò rẹ̀ ẹgbẹ́ títọ́ kan bá wà á. bá wọ́n tún kówó lọ wọ́n tún kówó lọ tí wọ́n fi sọ ìbánu ẹ̀ka ń pé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé mi ní àyíká wọ́n kọ́lé mi ìfò rẹ̀ ó lè tó times three ètò ti wà lẹ́tẹ̀lẹ̀ so yóò yóò gbé ètò ti wà lẹ́yìn tẹ́lẹ̀ lẹ́tà ní wọn wò lò so wọn bá bẹ̀rẹ̀ sí pípé lẹ́kùnfẹ́ ọwà àwọn ọ̀sẹ̀sẹ̀ lọ rẹ̀ ọlọ́run ọba ọ̀pá lẹ́yìn ìtura láti ọ̀rọ̀ bá àlọ́ àwọn nípa ti bẹ́ẹ̀ tí wọn tún wá sí àwọn àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ nínú ẹsẹ̀ náà ti ta ni kọ́ ewu lé ìkàlẹ̀ tó ti tẹ̀lé rán. Lọ́kọ́ yé ìpèsè tó báyìí ṣe ẹ wá pé irọ́ ni àádọ́ òkè tẹ̀lé rán. Ẹ̀sìn ọ̀tún wọ́n ti láti bàbá àjẹ́ pé kí lásán la tẹ́lẹ̀ fún àgbo ọmọ ẹ̀kọ́ rẹ̀. Tí rán ni àbó lọ òdodo ni òdodo ni òbí tó tún máa rí ìyàtọ̀. Báyìí báyìí ní ìdúrà àwọn ọmọ ní bẹ̀rẹ̀ jẹ́ ní kálẹ̀. Ẹ àwọn ilé ìkọ́ ilé tí wọ́n ti ń kalẹ̀ wọ́n ti na mílíọ̀nù náírà láti sí lọ́sọ̀ àwọn àga tó wà bẹ́ẹ̀ àwọn executive chair tí wọ́n kò ní jókòó ní so àwọn anáàtì fẹ́ẹ́ ti jẹ́ pé tó bá mú iná síwájú ìlú ìlọ yájá ní àbá ìdánilẹ́kọ̀ọ́ tó wà so wọ́n á lọ láti lórí. tún wò ó wá rí pé àá ọ̀tọ̀ ìpọ̀ ó lè fi ọ̀sẹ̀lẹ̀ sí mẹ́fà ìbẹ̀rù ọ̀pọ̀ ju ibi tó jẹ́ pé lórí orí àgbà olùsọ̀kẹ́ ni wọ́n jẹ́ pákó ó lè fún yẹn ní mọ̀ ìlànà tí kalẹ̀ ẹ̀ fi mẹ́fà ìbẹ̀rù ọ̀pọ̀ kò ká olùkọ́ ti sábà fi mú àwọn èèyàn tó tí ìfún àti irú àgbà tuntun tó kù tó bá ní àjà tí òṣèlú tó ọmọ pààyàn ó lè léèyàn díẹ̀ unlike ètò ẹ̀sẹ̀fẹ̀ rẹ̀ tó yẹ kí wọ́n yá èpo ìwádìí kejì àgbọn èpo bí ọ̀pẹ ìní wọn kò lè lórí ìlú ẹ̀sẹ̀ ní tí wọ́n ti rí búkà ó lè tó àgbéyàwó rẹ̀ tó ọmọ tó ọmọ pariwo mẹ́ lórí òṣèlú ìyá ẹ̀sìn òṣèlú ìyá ìyá ìyá wa fa yóò polówó òṣèlú ìyá ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ lọ fi láyé sẹ́kẹ̀ ẹ fi láyé sẹ́kẹ̀ àwọn ọmọ àwọn ọmọ ìlú ìlú fa ṣé ìwọ kí òun rí nìkan ẹ̀rú wa ń bọ̀ sí rúbì àwa mélòó àwa mélòó kí àwa torí wa pé nù ẹbí ọba wa ti rẹ̀. tó o bẹ́ẹ̀ kẹ́ ọ̀nà òfin ẹ̀yẹ rẹ̀ tó standard àti sọ́nà kẹ́ríkò ti dá àdékùn ilé àkọsí wa sáré kọ́ ọmọ bá ń sọ ni. tó ẹni pé ìyàtọ̀ tó wá ibẹ̀ ló ti mọ̀ ọ́n kí lẹ́jọ́ tó dúró gan-an àwọn tá a ní sara wọn. sọ eléyìí àrẹ́bí tó wá èyí tó ń bẹ̀rẹ̀ wọ́n lọ́nà ọ̀pọ̀ àwọn láti o táwọn ọkọ wọn tó láti kọ́ gáà táwọn ọ̀tún kù lọ́dà. ẹgbẹ́ ta ti ṣe wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé ọ̀gá lọ sí ń bọ̀ wọ́n kún lọ́dà mi wọ́n kà mí lò ọlọ́wọ́ pa wọn láti ẹ̀sìn kò sí wọn máa ń tún mi o fẹ́ẹ́fẹ́ ní wọn ò sí lọ́dà o wọn ò sí rówó wọn kò yé wọn kà á sọ pé kí á láti ṣe wà ní láti tọ̀ lọ́wọ́ àtẹ̀yẹ fúlọ̀ wọn ti rí o ẹ̀kọ́ gbà ẹ̀ fẹ́ dábàá padà sí ayé ìgbà tó o. ẹni tó wà ní súnmọ́ làwọn àkàrà yìí tọ̀ ọlọ́run kan láti láti kọ́ láti kọ́ ga táwọn oṣù kan lọ́dà tọ̀ ilé ìjẹ́rẹ́ kí lọ́kọ̀ ìdí tí àdókòtò máa ń tóbi àti sọ̀rọ̀ báyìí orí kí n dá ga pẹ̀lú kíkọ́ wọn láti tó náà ní ká kọ́ ilé kàkà rẹ̀ tí ò ní dé kó olú ń wá àti tí ò ní dé kí òtútù ó ń wá tí ó sì ní dé kó olú ọ̀ pa wá. lóòrùn tá a bá wọnú mọ́sálásí tó olú bá mú àlékún rí pé òru lékún sí i nígbà míì òun gan ni ó di òru tó òun bá mú tó bá wọ abẹ́ àti bàbà wàá rí kóòrùn tí ń ta ọ́ láàrún tó ti kù tó afẹ́kọ́ ilé kẹ̀kẹ́ àlè tó lọ́nà fúláṣí lọ ká kọ́ ilé kẹ̀kẹ́ àlè láti fi lọ tí ní jẹ́ kí òru ọ̀pá wá kóòrùn ọ̀pá wá tí sì ní jẹ́ kó tí ò ní jẹ́ kó lù ọ̀pá wa títí máa fọ ọ̀gá ṣùgbọ́n àná. tí ìwà ń bùkátà pé ọ̀gá lóró kàmọ̀ lọ́dà kàmọ̀ sí lọ́sọ̀ọ́ kò bùkátà rẹ̀. kò sí bùkátà kíkẹ́ ká sí lọ́sọ̀ọ́ torí tá a bá ti sí lọ́sọ̀ọ́ yóò máa kọ́ ẹ̀rọ ojúbọ̀ kàn wá. à ń ṣe bùkátà káfọ̀kàn sí lọ́ náà kẹ́ bá ṣe fara sí lọ. mo rò pé ẹrẹ́ ike wá bùkátà ti síwájú tí wọ́n ń pè ní kíni báwo kò ṣòwò rẹ̀ nítorí ṣe pẹ̀lú ká kọkà sílọ̀ nígbà tá a máa jẹ ọ. ìgbà tá a máa ti lọ síláńtì lọ́pọ̀ kò ní jẹ́ ká lè kọkàn pọ̀ sórí ọ̀rọ̀. a sì máa ń gbé kọkàn wà lórí ọ̀rọ̀ kọkàn wa náà máa tẹríba kọ́nà bára ti fẹ́ ba, òun gangan lẹ́mí ìjọsìn. òun gangan lẹ́mí ìjọsìn kọ́nà ọ̀bá wa. sọ àwọn kan á lọ́dà mọ́tíláṣí àlòkè lọ́sùn ṣùgbọ́n èyí máa ti lẹ́yìn ọyẹ káfí lọsùn òun náà òwúlò ọ̀rọ̀ tí òwúlò kò sí yàtọ̀ láàrin àyè máa àti àyè àwọn máa mú ìyàtọ̀ torí ẹ ọ̀gá nínú àwọn olùmọ̀ ọmọ ẹ̀rọ bá fẹ́ẹ́sì mọ́tàdé mọ́tàdé mọ́tàdé lọ́sọ̀ọ́ látàrí ìtàkùn pẹ́ ìpínlẹ̀ ẹ̀rọ sábà àwọn oṣooṣù bẹ́ẹ̀. ọtí ìṣèjọba àwọn ẹgbẹ́ bá wọn ṣe láti ṣàfihàn ẹgbẹ́ àwọn láti méjèèjì ṣùgbọ́n lódodo ẹ máa fi àwọn ọ̀sán yẹn sílẹ̀ fún òfin tí wọ́n fẹ́ wọn láti dáadáa lọ́nà tó ti jẹ́ kí lóṣùn ti ń pọ̀ kálukọ́ mọ̀ láyé kí wọn bá dáa ju àwọn ọ̀sán yẹn bá dáa ju àwọn ọ̀sán yẹn lọ́sùn káwọn ọ̀sán tẹ̀lé lọ́sùn títí máa wọ̀ bẹ́ẹ̀ à ní àwọn òṣèlú ayé yìí náà ti tẹ̀lé tó láti àwọn olùmọ̀sọ yìí pé. máa fi ilẹ̀ kọ́ bá وعمله خشب النخل أو يقول mẹ́tíláṣí إذا نبي àṣẹlẹ éèkì éèkì ti dàbí ìrùn dandan ni wọ́n ti sòkó mẹ́tíláṣí sùlá. فلم يزد فيه أبو بكر شيئا أبو بكر في القاع وتكون مكانة رسول صلى الله عليه وسلم كان أبو عليه في أبو بكر إيه؟ في القاع كان فيه عمر وعمر رضي الله عنه ثم استنزل النبي صلى الله عليه وسلم وبناه على بنائه في عهد رسول الله صلى الله عليه وسلم باللبن والجريد وأعاد عمده خشبا وفتوه بكم كيف الناس يقول لا يعلم أنه لا يقول بلوكوا òkò di dẹ̀bí nù àjà ewé di dẹ̀bí nù báyìí ni wọ́n lọ. ṣùgbọ́n nígbà tí wọ́n ti máa lò dé lọ́sí máa lò yí padà ó ti àfikún láre lórí. òun àwọn ògiri mọ́tíláṣí àmì ìṣòro àti náà ní ìfẹ́ pẹ̀lú òkúta tí wọ́n dára. lọ́sí máa lò ọ̀bí ẹ̀rọ àwọn àrùn. òun ó tún wá kún lẹ́kùn ó kun òkúta wọn tó kún lẹ́kùn. Òun wá ṣe àwọn òpó òpó ní wọ́n bá dé ó dé fún òkúta pọ̀ òkúta tí wọ́n dára ó tún wá pààrọ̀ àti àrẹ olórí sùn. Eléyìí wọ́n túmọ̀ sí wípé níta fẹ́ ta nílò ìgbà wọn láti ní ìta ọ̀tá ẹ̀ máa rà àfọwà táwọn ti ta ẹ̀rọ àná nígbà tá a máa fọwọ́ láti. títí lọ́sọ̀ ìta ẹ̀rọ àná ọ̀gbọ́dọ̀ wọ̀lẹ̀. àmọ́ kó pọ̀ lọ́wọ́ àwọn àròbí ọ̀gbọ́n àná láyé tó ń jẹ kàlífà. torí ìlú púpọ̀ náà ti fi wọ́n wà lọ́sọ̀ bẹ́ẹ̀ ní mẹ́tíláàdì lọ́sọ̀. ìgbà tó kẹ̀ sọ òní pé wọ́n kọ́ láì kó sí mo ti dé kò ní bá àmúkójú ọlọ́pàá rẹ̀ sọ̀rọ̀ àwọn sọ́ra fún fífún lọ́dọ̀ lọ́dọ̀ pa àbí fífún lọ́dọ̀ ayélu àbí fífún lọ́dọ̀ mi pẹ̀tẹ́ òsínà náà kò sára bẹ́ẹ̀ kọ́ máa fi sínú àwọn èèyàn lọ́sẹ̀ láti fún lọ́dọ̀ ìrẹ̀ sí fi sínú àwọn èèyàn báyìí làwọn ti wá tó wá sí i. wọlé ibn abdulmalik ńlá kọ́kọ́ ẹni tí ọkọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní sèmọ́tíláṣí láwọn ọ̀ṣọ́ olóko ní ìgbẹ̀yìn ayé àwọn ọ̀gáde àlẹ́bí sọ̀rọ̀ àlùsọ́lẹ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ ń bẹ̀rù láti sọ fún pé ǹjẹ́ ṣe ọ̀dà nítorí fìtínà ṣùgbọ́n gbà tí òkú náà ti bẹ́ẹ̀ wọ́n takò wọ́n takò pé tó ṣe àlẹ́bí òṣèlẹ̀ ó sì ní òun ṣe bẹ́ẹ̀ ní torí pé mọ́tíláṣí ilé ọlọ́run ó sì gbọ́ sára ìṣòro àti sọ́nà àṣọ kan tó bá tọ lè jẹ àgọ ìrọ̀ máa kọ ìrọ̀ máa hàn táwọn ìrọ̀ láti lọ. a lè fi wọ́n láti ilé ọlọ́run bá wà ní ilé ọlọ́run ó sì ń bu káàtà lọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run kíkẹ́ kọ́ sáà sí kọ́ sọ́jí pẹ̀lú lílọ́ máa tẹ̀sán níbẹ̀ àwọn olùpàdé ọlọ́run ọba láàyò àti olùdúrẹ́ẹ̀tì láì tọ́jú àwọn olùpàdé láì mójútó àmójútó tó ti ga tí mẹsàlásì ń ká dá lọ́dọ̀ wa àkọ́kọ́ rẹ̀ náà ń ta lọ́wọ́ àti ẹ̀sìn bẹ́ẹ̀. nítorí pé tó máa lọ fẹ́ sí mẹsàlásì wọn náà ti di mùsùlùmí àwọn mùsùlùmí ọmọ yá àti wọn lọ ọkọ lọ́kàn nínú àwọn wọn ti máa wá dáadáa fún ọkùnrin náà náà wá fún yàrá wọn máa ń fi ń ṣe ọ wọn sì máa ń tó ń ṣe eléyìí tí ó fi ọtí pẹ̀ ṣe pé tó máa ń bùkátà lọ́wọ́ wọn á wọn àyà rẹ̀ sílẹ̀. Bàbá gbogbo ẹ̀ lẹ́tọ̀ bá ti filẹ̀ ayé lẹ̀. Buhari àwọn mùsùlùmí tí ó kírun sí ọ̀la. Ẹ̀rọ sẹ́yìn ti fi wá ńlá. Ẹni tó parí ọlọ́run bá ti kì í wá bẹ̀. Irú àwọn sáni àti sáni ó pé ó kírun sí ọ̀la. Nígbà tó bá filẹ̀ ayé lẹ̀ níbi tí ọba tá a bọ̀rọ̀ sí lọ. Kámo ti pé ìmọ̀tótó rẹ̀. Kámo ti tó bíbẹ̀ dáadáa rẹ̀. Nígbà tó máa ti fẹ́ bàjẹ́ nínú ọ̀gá ti fi sọ ọkọ̀ máa gíláàsì. Kòtò ìgbà tá a máa gbé gbà sí sẹ́bi ìlú láìka. Yàmá máa ń gbé ìjà ìrànlọ́wọ́. Ìpá àmì mẹ́wàá bá já lè ká òkú wa. Ní gbígbà bá rà sí ìlú. Sọ̀rọ̀ ló dé. Ìjẹ́ pé sọ̀rọ̀ wá kálukú ọmọ pé ilé ọlọ́run kó o lè kàn wọ́n nìkan tí ọ̀kà wọn yóò tó ká àwọn ọmọ. mẹ́tíláńtì ní fẹ́ ìtọ́jú níṣẹ́ tí àwọn ìtọ́jú àti àwọn ojútó tí bùkátà ìgbẹ́ wa ti ṣe sọ bùkátà bàtà gbígbà bára tí wọ́n bá ti tún yọ lọ́wọ́. ní ìdíwọ́ olùkọ́ pé òun ló ṣe ọ̀rọ̀ ọ̀la tó máa tó wọ̀ lọ sí. kí ẹ fi gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n ti dáadáa nínú aṣáájú ìṣọ̀dá rẹ̀. kí ẹ máa gbìyànjú àti jẹ́ ẹni tí wọ́n máa pè é. kí ẹ gbìyànjú àti jẹ́ ẹni tí wọ́n máa pèsè nǹkan àgbàlá fáwọn èèyàn. kí ẹ gbìyànjú kí ẹ fi sùn wá náà ṣe ṣe láti máa mójútó ìmọ̀ tuntun lọ́síláṣí. eléyìí ò dájú ìwògbé tí wọn gbá mi láti ilé ọlọ́wọ́ àti ìlàdà láàrin ìpín ẹ bá yẹ kó tó tọ́ka sí wọn. torí ìdí ẹlẹ́yìn à ń bẹ ọlọ́run bá wa ìlú àwọn olùkọ́ rẹ̀ tó dára jù àti àwọn òye rẹ̀ tó ga jù ó ti wá ọ̀gá tí wọ́n yẹ tí ọ̀rọ̀ wọn ti tẹ̀wọ́n láti tí ọ̀rọ̀ wọn á kí ọ̀rọ̀ wọn láti tí ó ti jọ́ kan ní ọjọ́ ti tọ́jú wọn láti ó dájú ọ̀k Roma gbogbo àwọn dàpọ̀ kan ẹni pé ìkàlẹ̀ báyìí ni ẹ̀ẹ́dì tí wọ́n wà lórí ọ̀bá tó ra gẹ́gẹ́ bá súnmọ́ sílẹ̀ tó lè fáyìn ẹ̀rọ àwọn sùpìtìtìtẹ̀ kẹ̀kẹ́ ẹ̀fẹ̀ tó wà lé lẹ́yìn tí yóò lu àwọn wúlàmá fún gọ́ọ̀mẹ̀ntì yẹn láti sọ fún un pé kí àná ti sọ̀rọ̀ ẹ̀ tó tù àlùfù tí àwọn ayé ti gbọ́ pé ìṣòro tàbí ìṣòro òjò pé nígbà tí àwọn gómìnà ṣe máa ti ìlú ìkàmbá yìí. Then secondly, ẹ ṣe ní society wa náà ni àwọn tó bá ní ọrọ̀ díẹ̀ díẹ̀ àwọn wúlàmáà àbí àwọn wúlàmáà àwọn tí láti wà ní mẹ́tíráṣí pọ̀ àwọn fẹ́ máa ń pọ̀ bẹ́ẹ̀ ni wọn láti ní sọ pé wọ́n ti àwọn bíbí tẹ́lẹ̀ kan ọ̀dọ́ ọ̀dà nínú mọ́tàlásí tó ẹ̀ wọ́n máa fi ìfọ̀kùn ẹ̀ pé ìṣòkò ládá bá wọn ní ìṣòkò òye wá fún wọn tó ti ọ̀rọ̀ á ti wẹ̀ fún wọn ìwẹ̀ dàpọ̀ ẹ̀ fún wọn ní ìtẹ̀síwájú. àkọ́kọ́ mi ni pé ṣíṣe tó bá mọ̀ òun náà kò sọ ẹni tó mọ̀ kí kò tẹ ọmọ ọ̀rá ni ilé ìlọ́wọ́ àti ọlọ́run ilé ìtàn àti ìfọlọ́. tí ó rí kankan tó pọ̀ dá tí wọ́n á pé ọ̀dà àgbáyọ̀ ṣe fún ọ̀gbìn lọ. ọ̀rọ̀ tí wọ́n sọ nípa gbogbo àṣẹ mẹ́tíláṣí lọ́sọ̀ tó ti fi ta òfin ọlọ́run. tí wọ́n tó ṣe ilé yẹn wọ́n ti sọ. nígbà wọ́n ti ti wọ́n tún sọ fún àwọn ti tán wọ́n tún sọ. ìwàmọ́ sẹ́yìn màkà. ìrẹsì kẹrin gbogbo ayé ọgbọ́n wọ́n ti kọ́ gbogbo ayé Yeah. bá rí nípa ẹjọ́ mi dàrú fi hàn. ìlú àwọn ẹlòmíì bínú àti ìlara ni wọ́n ti sọ̀rọ̀ gbà mí. àwọn tó bá gbà kó kí kò sí dá aṣọ tó gbé aṣọ pamọ́ ẹ̀. wọ́n kó wa ti ẹjọ́ mi dàrú fi hàn. àwọn ẹ̀dá àfẹ̀sùn kan náà ló gbé àwọn láti dé ilé ẹgbẹ́ ọlọ́run ẹ̀ gbogbo wa. ẹ̀sùn tó fi kàn wọ́n yìí tẹ́lẹ̀ tó ní lórí ikú wọn ti fẹ́tọ̀ kò lẹ́yìn kan lórí ẹ̀. torí ló ti jẹ́ pé tí èèyàn bá fẹ́ mọ̀ pé nǹkan wà lórí ìyàwó lájú ìyàwó wọ orí náà yóò wò kí làwọn olùmọ̀ sọ. olùmọ̀ sí ẹni tó ń tóbi ní ìdá tí gbogbo náà lọ bẹ́ẹ̀ gbọ́ dára ẹ̀sìn náà ẹ̀ dáhùn ẹ̀ dábí lóhùn wọ́n sọ pé mi ń ṣàlọ́ ẹ̀ ìkọ́ sí yàtọ̀ láàrin àwọn èèyàn níbi tí wọ́n bá rà lè yàtọ̀ ṣùgbọ́n tí gbogbo dáadáa lẹ́yìn ń gbọ́ lọ́wọ́ náà lẹ́kọ̀ọ́ náà ti lẹ́ lẹ́ àpá ìgbésẹ̀ ayé nàìjíríà kó kọ́ wa lọ́la tó ní tẹ́ ń sọ ilé ìfà mi àìmọ́ ṣùgbọ́n mélòó náà lèèyàn lò bákan náà tí gbogbo dáadáa lẹ́yìn dáadáa lẹ́yìn dáadáa torí pé iṣẹ́ tó lù mà ní púpọ̀ sọ pé kí ní ìdá tó ní ọ̀dà. ọlọ́run tó bá lè wọ ọ̀hánà omi kí nà á lè tẹ́lẹ̀ lẹ́lẹ́lẹ́ wà á lè tẹ́lẹ̀ títà tẹ́lẹ̀ kó jíṣẹ́ náà láti fi. kódà nínú àwọn ọmọ mo fẹ́ kí láti àdúgbò sòótọ́ ẹni tó nípò wọ́n wá ní olùsòwò kàlàyé ní ìkàlẹ̀ ayé. kò tó ilẹ̀ bára jẹ́ sẹ́mi pé ọgọ́rùn-ún bá ti kálukú wá rí ìrànwọ́ ló lè sọ ọ̀la ìlú sórí rẹ̀ bára jẹ́ ọ̀sọ̀ òdodo pẹ̀lẹ́ tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo àwọn nǹkan yẹn tí mo bá ti sọ ní ti ọ̀sẹ̀ mi lò lágbára náà ibi tá a ti ṣe máa fi wọ náà rọ̀ ní ìgbà nàìjíríà ní ìfọ̀sọ̀ sí màmí ní tí wọn bá ń sọ fún kékeré kọta kékeré kọta kékeré kọta tẹ ẹ bá ṣe ní bí àwọn mẹtálítì àti òbí máa ṣe wà tẹ ẹ bá ṣe nígbà bẹ̀rẹ̀ sí kú yín títẹ fẹ sórí rẹ títẹ fún ibú ẹ fẹ ṣe báyìí ẹ ti rà ọ̀sán náà kúrò ní wọn pọ̀ náà láwùjọ wa yìí so ìgbàdúrà bẹ̀rẹ̀ sí kú yín tí o bá tún rí kẹ́ change yọ bẹ̀rẹ̀ sí ní wọ́n àti òfin pa ẹ̀ inú bírú àwọn púpọ̀ náà fáàkì nìyẹn ìgbọ́sẹ̀ tí máa ń pè yẹn lọ sí nìkan kan pé ẹ̀sìn báyìí tí ẹ̀ bá ti ẹ̀dì kékeré lápẹ̀jùwẹ̀ ní tí ń sọ pé ẹ̀dì kékeré ẹ̀sẹ̀ ẹ̀ bá ti ẹ̀dì kékeré mu ètò ọ̀sọ̀ ẹ̀dì kékeré mu gan lẹ́yìn ti lọ́dọ̀ tẹ̀ yọmọ àwọn òkè gbà tẹ̀ ti kékeré mu ọmọ àti kékeré yẹn kọ́ àti gbogbo ẹ̀ gbà tẹ̀ bá tó wá gbọ́ ìpín mu fún kéyìn padà yọkàn lọ wá tòlẹ́wà ni pé ọgbọ́n mùsùlùmí pa mùsùlùmí sẹ́wọ̀n pé táwọn ọ̀nà bọ̀rọ̀ lọ́sọ̀ tiẹ̀ kúlọ̀ kẹ̀kẹ́ sí làwọn àgbàdo àti ṣètì ń wẹ̀. tòun torí ìdílé ìdílé fẹ́ pé tó bá yẹ pé tọ́lọ̀ tó náà lọ sọ̀rọ̀ bá lọ sọ́lá lọ torí màá bá ti sọ tiẹ̀ ẹ̀yìn ti mú ti ń kó. wọ́n lò wọ́n lò ẹ̀yìn kọ́ lọ́nà òbí léèrè. tó tiẹ̀ náà kàní pé sẹ́ńtì wọn náà sọ sọ́ọ̀lù wọn láwùjọ wa bàbá rí ẹnìkan tó lówó sí àwọn ìmáàmù ìmáàmù wa tó ń sọ fún pé àpò àfún láti wá sá lọ́sọ̀ wá sí ní òun náà kọlọ̀ béèrè kó tó ṣe kẹta kọlọ̀ béèrè bọ́ọ̀sì ọlọ́run nígbà wọn láti láfa àfa àwọn ó lè influence ìgbésí ayé òun negatively kí tó wọn dàrú àbí ìwé bẹ́ẹ̀ ẹlòmíì níbi lè bẹ́ẹ̀ títí òun bá ti lè ṣe àbára ẹ̀ owó òun lè parọ́ nígbà tó kékeré ń bẹ fọkọ̀ bá máa dá lọ́wọ́ ẹ̀ bí máa lè mọ ìtàjì ẹ̀ náà yóò máa bẹ̀rù títí òun ti lè lọ ṣe àbá kan àbára wọn nígbà lóògùn wọ́n ní bàbá ọ̀nà bí awo èyí tí wọ́n para wẹ́sì náà torí rẹ̀ àwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ tó ń pè láàpá wọn yẹn òun náà kò sì lè má rí bẹ́ẹ̀ torí pé báyọ̀ tó ti ẹ̀rọ ti lọ gba ọ̀rọ̀ títa tí mo ní ti lọ gba kí níta ti ń jẹ tòun bá gbọ́ kó tó ṣe kọ́ ẹ̀rọ ọ̀nà ọ̀tá òní fẹ́ máa ṣe sọ àwọn tó máa ń rí ibi tá a ti gbẹ́sẹ̀ náà kò ṣe kò náà má lè tá a ti ń wá òdodo lódodo kò sí wàhálà ọ̀la tẹ́lẹ̀ tó bá pè mí ní ti pé mọ́tíláṣí ìyẹn ní kìkìní kẹ̀kẹ́ ẹ̀sùn ọ̀gbọ́lùmọ̀ torí pé akúlà àti sórí ó túmọ̀ ìpa ọlọ́ọ̀gbọ́lùmọ̀ kì í dá sẹ́ńdẹ̀ ẹ̀sùn ti náà lọ ká sí ìjọba ìjà ìjà ìjà ìjà á ilé ìrìn kì í ṣe ìsìláàmù ìdájọ́ ìwà ìgbójú ìwà tí wọ́n ká sílẹ̀ ọ̀rẹ́ ẹ̀sìn mẹ́sìn lọ́sọ̀ọ́ kan lọ́sọ̀ọ́ ilé ìdí tọ́lọ̀ náà lọ́nà ti sọ pé pẹ̀lú àti ẹ̀sìnkiri ìgbọ́tù náà ẹ̀yìn ọba kan ìbèrè lọ́sẹ̀ tó. ní tí ó mú náà dé tí ó fi máa bẹ̀rù wọn ó náà ní kí wọ́n ní àwọ̀ kájájọ́ sí ní kọ́rọ̀ ìwà jẹ́ ẹ̀fẹ́ ló wá sí níbi ìgbèrè pé ní kàdúgbò. ẹ̀bí òye wa ẹ̀ ẹ̀rọ jẹ́ bọ́ fọ́pọ̀lọpọ̀ pàmì ní àwọn ọ̀dà tó wà àwọn tí ń gbowó báyìí owó èlé àwọn ọlọ́wọ́ àwùjọ wa nígbà tí àjọ̀gbọ́n olówó pàṣẹ ẹ̀kọ́ mọ́tàlásọ́ ẹ̀sìnkú ń sáwọn ìtàn wá pọ̀ níbi tí ìdìbò báyìí ló ga gbogbo owó èlé ni wọ́n kú ká àbájọ tó ti lẹ́yìn táwọn àti wọn kí wọ́n ti sọ ọlọ́run tó ní dáhùn wọ́n kọ́ mọ́tàlásí wọ́n mọ̀ nínú ti ń pàpọ̀ nù àdúgbò báyìí wà títí mọ́sálásí bẹ́ẹ̀ wá pọ̀ wọ́n láwọn ẹ̀mí rẹ̀. Ṣèdí ìlú tó ti dẹ́kun kò sólówó. Ìgbà tó bá gbó lówó tó ti gbà kọ́ náà bá ló fún ọ, ó kù ní jọ̀ọ̀kà náà. Tó o bá kú, tó o bá kú owó yìí ó fi ilẹ̀. Ìwọ o, mọ́sálásí nínú owó ìjẹ́ kò fi rà sẹ́nà. Ọ̀kan nínú àwọn ọmọ wa ti ogún owó. Wọ́n á kọ́ mọ́sálásí mẹ́rin ó ti dáadáa nínú owó òun á sórí rẹ̀ ìwọ tó lówó ọ̀rọ̀ rírẹ́ bẹ́ẹ̀ iná ló ti wá nù àti tí mọ àwọn tọkàn wọn bàjẹ́ sí gbọ́dọ̀ pé dàbíà òun náà yẹn tó lówó tí òfin rà lẹ́nà tọkàn nínú ẹni tó dogun rẹ̀ wá tara rẹ̀ rà lẹ́nà torí ẹ̀ ẹ̀sẹ̀ ìgbàlẹ́ nìkan máa ń bọ̀ kékeré kan láti àti máa tún sọ fún ọ̀sọ́ fún ọ̀sá ló ṣe bí ẹ̀yin lẹ́sẹ̀ gbowó nìkan lọ́wọ́ kékeré ọba kọ kọkọ lọ pé wọn máa ta fún láti ṣe tọ́ba yẹn pé ọba kọ àtà ọmọ tí a ti rẹ̀ kọ kó sórí mi ní ìjẹ ìjẹ ìjẹ ẹni máa di mú ọba tí ọba ti náà lọ sí lówó ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ náà fún ìgbà tí wọn fẹ́ kọ́ ọmọ ìgbà tí wọn kọ́ ọmọ náà ó lè tó ogún owó yìí kó tó ti ṣe bàbá rẹ̀ náà fà bàbá tí ò sí bàbá rẹ̀ náà fà wọn lè sí náà fà torí kọ́ sọ pé àbọ̀ ọ̀nà àtàwọn bàbá ta ni wọ́n jogún yín àtàwọn ọmọ ta ni wọ́n jogún yín ẹ̀yìn ọmọ ta lẹni tó ti náà pàdé tó pẹ̀lú owó yìí. ọmọ ti mú lọ owó tó jogún yìí kọ́kọ́ mọ́sálásí kalẹ̀ kíkí bàbá òun lò òun kò bàbá òun kí ládàá lọ lọ bá bàbá òun. mọ́sálásí tí bàbá òun kọ́ tiẹ̀ ọmọ ti kọ́ ọ̀hún. sọ̀rọ̀ ọmọ ẹ̀rí nìyẹn ọmọ tẹ̀sẹ̀ kọ́ àmọ́ ọmọ tó lẹ́gbẹ̀ẹ́ kọ́ ọ tó tó gbà tó bá tó à ń sòrò sòrò nígbà tí ó fún ọ̀nà ọmọ. tó bá ti di ẹjọ́ mẹ́ta ẹjọ́ mẹ́rin ìjọba ní ìsìn wọn àbẹ̀rẹ̀ sí tẹ̀lé ní tẹ̀lé pé gẹ́rẹ́ àwọn náà làwọn tó báyìí àwọn náà làtà báyìí ìgbà wọn tó fẹ́ bẹ̀ẹ̀ kára rí bàbá wọn. àwọn àti títà àwọn afẹ́rẹ̀ dára rẹ̀ fún wọn tó. kó lọ dé báwọn. ló dájú pé kú fún àtàrà mọ́tò wá ti tẹ ọ̀tá wọn yìí. ẹjọ́ wọn fi náà àbí ẹ̀kọ́ ni tí wọ́n bá tó bóòlù ti tẹ́tẹ́ bóyá wọ́n pín dúkìá sẹ́nu pé nígbà tí yẹn sá nǹkan so ẹni tó ní odidi ewúrẹ́ kó tó kú nígbà tó bá kú ọkọ ọmọ mẹ́ta alẹ̀ ewúrẹ́ yóò fi kú kí sọ́nà mélòó ọkùnrin mẹ́ta ọ̀nà mélòó lẹ́kùn sí ọ̀nà mẹ́ta ewúrẹ́ tó tóbi ti má wọ́n á lọ àǹfààní tó bàbá rẹ̀ kú wọ́ọ́rọ́ dára wọ́n á bẹ́ẹ̀ mú mọ́tò ọkọ̀ pàpọ̀ yìí wọ́n sàlámù alẹ́ kùn kùtì ẹ̀ dáhùn àhà òfin bàbá ọlọ́lá. bí ìmọ̀ nǹkan ọ̀dọ̀ tó máa ń bẹ̀ ọ́ mọ́tíláṣí kàtó wà lẹ̀ ìdílé rẹ̀ lọ́kọ́ mọ́tíláṣí tàbí kó tóṣù mọ́tíláṣí. tẹ̀ bá ti pọ̀ ẹgbẹ́ máa sọ lẹ́sẹ̀ sí i. nínú mọ́tíláṣí wa kọ́ lẹ̀ tó gbé fún mídíà ọ̀ràn lọ́dá ọ̀ràn lọ́dá ní fún àwọn tí wọ́n ní tàbí ìṣòwò àtúnṣe tẹ̀lé ṣé kí wọ́n máa kí wọ́n bẹ̀ wọ́n náà máa bẹ̀ aláàdá ọ̀nà ní kọ́míṣẹ̀ láìláì. ẹni tí ọ̀nà wa pé sẹ́nu ọ̀nà gbogbo àwọn tó ti pé aláì bá kò sáàmù sáàmù kì í ní náà lọ́wọ́ fún yín káwọn lórí báyìí lẹ́yìn láti rí àwọn lórí tó fún àwọn ilé yìí kí káwọn lọ́wọ́ fún ọ̀gá ti lé lọ́wọ́ àwọn ti jẹun yìí àwọn ti jẹun yìí kí èsì ní ká sáàmù yìí tàbí èyí wa ọ̀dẹ̀ òsì ní wọ́n bá ti kó sí wa ọlọ́pọ̀ sàn bàbá tó nílẹ̀ lẹ́sàn àwọn ìjàmbá náà ti wá sí ìyẹn tuntun àti kọ àti bàbá náà ọlọ́pọ̀ sàn lẹ́sàn sẹ́yìn kí ni tí o ti kí ni tí o dá bi lò ẹmu kankan tí o dá wa bi tí o bá ti máa láti ìfàsẹ́ ìfà ìfà mi níbi àbí ọba wàhálà láti kó ìfàsẹ́ ìfà ẹwù bá bẹ̀rẹ̀ lọ ọlọ́run ti ń wá láti fi kíbi tí wọ́n á kí ìrìn gbogbo pa orílẹ̀ ní abẹ́ ìlú ni káwá tó ń wọ́n wá wọ́n wá tó kò sí máa láti ìfì ẹ sì mọ̀ kí sílẹ̀ bá jilẹ̀ tí wọ́n bá ti ṣe máa láti àwọn àtìláwé kọ́ wọn mọ akọrí bẹ olúwa òmìnirí ṣùgbọ́n iná làwọn àdúgbò pọ̀ ní ìjọba bó ti wáyé nílùú náà náà yà sórí tọ̀tọ̀ àwọn àdúgbò wà tí o ti mọ síláṣí kankan bẹ ẹ̀kọ́ lẹ̀ ló ti wáyé ìwà wo dáadáa tó náà o ti rọ́pò fún ìfẹ́ tó ìwà wo dáadáa tó náà apáyé lẹ́yìn fún yín ẹnì kó ń fi inú òkú mo ti fẹ́ kọ́ ni owó yẹn ti dè kí lọ́ fẹ́ kọ́ lọ́ lónìí ẹ mo fẹ́ kọ́ máa fi ṣẹ́ pé kí ní kílá àfẹ́ máa tù. ọmọ kíláàsì ó jẹ́ pé délé ìsè wáyé ẹ̀kọ́ àdúgbò ní àdúgbò kẹlẹ́ máa ń dà kó fẹ́ máa tù ẹ̀ka bẹ́ẹ̀ bá. àdúgbò bá yọ̀ ọ́kẹ́dẹ́ ọ̀ tí wọ́n máa fẹ́ ra ẹ̀bẹ̀ mílíọ̀nù. sódà wọ́n kíláàsì òfin ní ní kún bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ kí wọn kó sí mọ́tíláṣí. nígbà tó kó ní kó wá lórí náà sẹ́yìn wọn jù mí lọ tí ò sí mọ́tíláṣí bẹ́ẹ̀. kakọ báyìí wọn lọ́wọ́ wá kọ́ ipá tó padà kọ́ bá mi lọ́jọ́ wájú àkọ́ àmọ́ bó ti wà ìfẹ́fẹ́ kí ní màá bí gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbogbo àti ìjọ ti lẹ́sìn ti láyé pẹ̀lú ìgbà tí bá fífi ẹsẹ̀ kìíní nìkan ẹsẹ̀ kìíní kankan ṣàtìpọ̀ fún ìlú ní màá wáyé. Tòtòrí ẹ̀ eléyìí ọjọ́ ìfẹ́ tí gbogbo wa táàkì ìrìnàjò tá a bá mọ̀ nítòsí wa nílùú yìí àti nílùú mi láàyè ètò bọ́ọ̀rọ̀ mi nìkan náà sọ kíkìkì tọ́lọ̀ bá ti ní kó lè íńtúmẹ̀tì olówó hàn nígbà sọ̀rọ̀ kọ́kọ́ mẹ́ta láti. ànábì ọ̀sọ̀rọ̀ bá àbí sọ́jà wọn gbogbo ẹjọ́ akọ́nà láti kan sọ̀rọ̀ kódà kó kéré kọ́ ọmọ gẹ́gẹ́ bí ilé ẹyẹ olóńgbò tó ti gbé mọ́tíláṣí tó lè kéré rẹ̀ àwọn ẹ̀rọ ti sàpèjúwe ni pé ẹ má bójú di ọlọ́run ti forí rẹ̀ kọ́ ní kàfún láti ẹ̀ torí ẹ̀ láti ẹ̀dá bí ẹ̀ sẹ́yìn mọ́sájú ọbẹ̀ fúnra rẹ̀ kó láti ọ̀rọ̀ náà tó rọ̀ bẹ́ẹ̀ dá wa ìpèpè lọ sí ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn ọ̀fẹ́ Islam lòlẹ̀ àdúgbò kan wà ẹ̀yìn mẹ́rin àdúgbò bẹ́ẹ̀ ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀sìn kan bóyá kí wọ́n tún lè kó débẹ̀ kí máa débẹ̀ ẹ sọ̀rọ̀ mẹ́wàá débẹ̀ wọ́n sì lọ fọ́ chọ́ọ̀chì ní ti ní kan ẹ ti gbogbo yín ọ̀mà dé bá rẹ̀ gbogbo yín ọ̀mà dé bá rẹ̀ ẹ ti bá ọmọ yín ọ̀mà rẹ̀ ọmọ yín ọ̀mà rẹ̀ àwọn ọmọ ọ̀mà rẹ̀ kí wọ́n fẹ́ lọ́wọ́ aṣọ rẹ̀ kí ló dé táwọn ní kọ́mọ ọmọ kíláàsì lọ òdodo ọ̀rọ̀ tí wọn gbàgbọ́ ni pé ẹni tí àwọ̀ àwọn ọ̀dọ̀ tí ni wá. àwọn akọ alọ́kẹ́ wọn lẹ́nu wa fún ọ̀hún. tó o tó ìdílé náà ló rí ẹ̀mí lẹ́nu ọ̀gá mi náà lọ wa. kò sí ẹjọ́ ọ̀gá mi náà. ó sì dá wípé tí a bá bìlì ara wa ìpè láàárín òní sóṣù mẹ́fà bá a ti bá mi. kó ní kálukú ọjà tẹ́tẹ́ táwọn náà tó kọ ọ̀rọ̀ ìgbàdúrà máa ń kọ́kádúrà kan wò lè kà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tọ́ba náà lọ sí nípa tẹ́ńtà o tọ́pọ̀ àwọn kéré ẹ̀dá gbẹ̀dá o ó kéré pọ̀ kéré pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ orí orí náà lọ sí mẹ́fà táwọn náà bá ń ti bẹ́ẹ̀ táwọn bá ti lólówó tó lé dáa sí táwọn bá jọ pé kọ́ gbogbo àná láàrin ìdájọ́ pa ti kìnnì òun kà ló kú kọ́ mọ́ kíláàsì agba wọlé àbá agba tó lẹ́nu kẹsì ẹ̀ dàpọ̀ ẹ̀ má ẹ̀ má sọ ọ̀tà ọ̀ agba wọlé àbá agba ọ̀ mọ̀tìtì ní ìdí àwọn ní oṣù kejì oṣù kẹrin oṣù kẹrin oṣù náà tó bá ti ní oṣù sọ̀wá oṣù kẹwàá oṣù kẹwàá tó sọ ẹ̀sìn náà oṣù mẹ́fà ìgbé kásẹ̀tì kọ̀mìtì wọ́n gba ten ten thousand lọ́wọ́ akábọ́lọ́ tí a bá fẹ́ wà lẹ́yìn náà pẹ̀lú òkú ọlọ́run ó dá mi lójú pé ó kéré láti wà ọ̀gá tírì nínú wa tí ọ̀sán ẹ̀mọ̀ pé lẹ́yìn yọ̀ọ́ ra rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́tì láti ni àgbẹ̀ kọ́ sọ̀tà bá gbà wọlé kásẹ̀tì kọ̀mìtì fún ọbẹ̀ tí ń bẹ abẹ̀rẹ̀ sí kọ́ mọ́sálásí ká torí pé ẹni tẹ̀ ń fẹ́ kó akọ fún ilá bá wa àlùjáná ni wa kó sì rọrùn láti rówó lẹ̀ lábá wọn báyìí wọ́n bá kọ̀rọ̀ wọn bá mú ọ o lè bá lọ wọ́n bá kọ̀rọ̀ so nítorí ìdílé ìdí náà ní ọ̀rá àlùjáná fà wọ́n torí ìdílé tá a bá pa wọlé tá a bá wọlé àlọ́ tó bá ti dọ̀rọ̀ owó àwọn yẹn máa ń torí kọ́ olùkọ́lọ́ tó máa fi dàrú wọ́n ti gbé ẹ̀mí tó gbé kó o ní kọ́kọ́ lọ bí ká yẹn ti fi rò rẹ̀ lẹ́rìí tí a bá gbàgbọ́ ni ẹni tí àwọn kọ̀mìtì wà so èmi ti sàdé òfin tèmi ọ̀tẹ̀ wọn lọ láìpẹ́ so ẹsẹ̀ ti kọ̀mìtì so kábẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́n àti ọlọ́run ti fi ràn wá lọ́wọ́ àkọ́mọ́ ti tọ̀ wọ́ láì lọ bẹ́ẹ̀ nìkan kọ́nà ọ̀gbọ́n bá àwọn abẹ́. dábàá sẹ́tù kọ́mítì bẹ́ẹ̀ kó wà ń dá Yusuf Yusuf Òyìnbá kọ́jà pé òun àtàwọn ẹni tí ọlọ́run á fi wọn fún wọn sẹ́tù kọ́mítì yẹn. wọ́n láì náà fojú di dáa sọ́lé o lọ́la olùjẹ́ pé sábàbí rẹ̀ òkú ibi tí o sì máa ń gbá dá ibi wà náà tí wọ́n tún mí kìkì lọ́sílẹ̀ àti ilé ìwé ìtẹ́kọ́ náà wà kó سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت الله